ǹjẹ́ ẹ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún wọn àbí ẹ rí àwọn nǹkan kan nípa bó ṣe ń kúlé oṣooṣù yìí bóyá ẹ ní àwọn mẹ́sẹ̀jì ọ̀ ẹ ní ìmọ̀ràn tẹ́ fẹ́ fún wọn àti pé kí ló ń fà. kọ́ tọ́jú ra wọn mo tó bá yẹ kán jẹ kán máa jẹ mo tó bá yẹ kán mu kán máa mu mo tó bá tọ́ ni kán máa jẹ kán máa lọ sọ spiritu kán máa wo ara wọn dáadáa kán máa lò bó yẹ kán lò wọ́n ló sọ ti tíátà tó pé wọ́n pọ́pùlà àmọ́ ẹ dókítà tó ti kú lónìí àwọn mẹkáníìkì tó ti kúrò àìmọye àwọn tó ń gbé títì tó ti kúrò ní àbọ̀yé kápítà tó ti kúrò ní ṣùgbọ́n tó pé wọn pọ́pùlà tó ẹ̀ lè mọ̀ so àwọn tó pọ́pùlà yẹn bí nìkan bá kú náà wọ ilé máa mọ̀ tó pẹ́ tí ń wọ̀ lójoojúmọ́ so kìkì máa kàn lágbájá kú o mẹkáníìkì tó kú ládùúgbò ẹ̀ta ló mọ̀ kápítà tó kú ládùúgbò ẹ̀ta ló mọ̀ gbogbo èèyàn kú all die be die everybody ló lè kú ìwọ tí wọn bá fẹ́ kú wàá ṣe ètò sára ẹ wàá tọ́jú ara ẹ àwọn bàbá wa nígbà yẹn wọ́n á ṣètò àjídèwe wọ́n á ṣètò ẹ̀mí gígùn kò dé ẹ̀mí gígùn yẹn wọ́n sọ pé àwọn wá sọ pé ẹ̀mí gígùn táwọn ṣe fún ẹ̀yí o má lọ dáná o má lọ díjú kò fò kò sọdá express kò lẹ́nu gígùn wá díjú ọkọjá express mm. wọ́n sọ pé má lọ gbà lórí àwọn kó má bàa lé ẹ má gùn o àwọn sọ pé má lọ ṣe láyé o má jalè kó má ba lù ẹ́ pa o wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ wọ́n tún sọ fún ẹ pé ìkìlọ̀ rẹ o lóòtítọ́ ọtún ò bá lóòtítọ́ wò ní lẹ́mìí kìnnì so wọ́n lóòtítọ́ so wọ́n kú ẹ gbogbo àwọn ẹ̀wọ̀n tó ti sick sílé àwọn tí àwọn stroke ṣe thousand people tó wà lọ́spítù tàbá wo bí mẹkáníìkì bí fọgánásà wọ́n jẹ́ pé wọn ò lórúkọ ẹ̀yin ò lè mọ̀ so ẹ tó bá ti lórúkọ tó bá kú òkìkí á kàn ẹ tó lè lórúkọ bí méjì mẹ́ta bá kú lọ́dún kan gbogbo àwọn ah, kú àwọn ló kú jù rárá o mẹkáníìkì kú gan dókítà gan kú gan nítorí pé wọ́n ń ṣe star wọ́n ń ṣe actor àti actress ìlú fatẹ́ fi mọ̀ so gbogbo ẹ̀ ló kú. Sunday Igboho olóyè Sunday Igboho àti ààrẹ ọ̀nà kakanfò bàbá wa Gani Adams àwọn awuyewuye kan wáyé láàrin àwọn méjèèjì lẹ́nu ọjọ́ mẹ́ta dáàdì ǹjẹ́ ní ǹjẹ́ rí anything ẹ rí ẹ rí message sí àwọn méjèèjì torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ti gbéra wọn lọ court tí olóyè Sunday Igboho sọ pé ààrẹ ọ̀nà kakanfò mọ̀ pa kínní kan táàrẹ ọ̀nà kakanfò náà ní pé gbà tí olóògbé Bọ́lá Ìgè kú àwọn kan ló wà ń di ẹ̀ kọ̀ọ̀kan àárín àwọn méjèèjì ògùn rege gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run alààyè ǹjẹ́ ẹ ní mẹ́sẹ̀jì fún àwọn àgbààgbà yorùbá méjèèjì pẹ̀lú ìjà tó ń jà. ó ṣe sórí ìgbà títí kàní dan adam tó kọ́kọ́ dé tó jẹ́ ọ̀rẹ́ náà kà fún wọn máa láìkẹ́ gan o àwọn láìkẹ́ tó pé ṣe young tó lè ní akíkanjú ọkùnrin ni jagunjagun ni ọ̀rẹ́ àdàkà fún ẹni bá fojú tì á ní wàhálà ìgbàdí sọ́dọ̀ tó náà tún dé ìwé ètò tó ṣe action díẹ̀ náà ha yóò máa yìí tó lọ fúnra àyà tó lọ fi gba iná tó lọ tó wọnú gbọ́ agbègbè lárí àdẹ̀tí rí àdẹ̀tí gbọ́ gbogbo rẹ́kọ̀dì ìjà tó jà tó jà Mọdákẹ́kẹ́ tó jà nífẹ̀ẹ́ gbogbo láti gbọ́ bó ṣe lágbára sí ní àgbọ̀lẹ̀ ẹ̀ gbọ́ àwọn tí ò fẹ́ jẹ́ kó ṣeé ṣe àwọn ló ń da àárín wọn rú akọni làwọn méjèèjì àwọn Yorùbá àtàtà làwọn méjèèjì màá kàn rọ àwọn bàbá wa tó jẹ́ àgbà Yorùbá pátápátá kán pè wọ́n kán parí ìjà fún wọn àwọn méjèèjì wúlò fún wa tá a méjì bá tí wọ́n ní bí bí èrè kọjá manamana tẹ̀lé àgbàdo tẹ̀lé ó wá kú bàbá alẹ́ máa wù wọ́n tá a méjì bá wà lẹ́yìn Yorùbá wọ́n ti tó kọ́kànlé àwọn ọmọ lẹ́yìn mi ṣùgbọ́n àwọn náà ẹnu wọn kò so àdúrà nǹkan máa gbà fún wọn akọni làwọn méjèèjì òbí Sunday Igboho mo ti Sunday Igboho ṣe tó fi jáde ní ẹ̀wọ̀n tó jáde tó padà lọ sí Germany òun ni Kánú ṣe tó wà mí tó wà yìí ó yẹ pé ó yàtọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n kó bá mọ̀ wípé agbára ju agbára lọ ètò wà wọ́n á dáríjì sáà ni ẹ̀mí ìdáríjì nìyí àdàgòsù tó lè yan adáríjì ṣùgbọ́n ẹni tí ò bá létò á jìyà pẹ́ẹ́mẹ́ ọlọ́kàmọ́lé wọ́n kà mọ́lé wọ́n ní àwọn àmì tó wà táàmì kankan bá ká ẹ mọ́lé á fẹ́ lu ẹ pa kàmá sọ pé àmì ẹgbẹgbẹ wọ́n kà mọ́lé wo kó fò kó dẹyẹ o kó dèèyàn o kó ṣẹ́ni tì o pé ó tiẹ̀ kúrò nínú ilé yẹn ọkùnrin mẹ́wàá ni ọkùnrin ta fi pe ọkùnrin ni so mi ò fẹ́ kánjà tí wọ́n bá lè gbọ́ mi sí Sunday Igboho tó bá ń gbọ́ mi báyìí Gani Adams tó bá ń gbọ́ mi báyìí ẹ wá ọ̀nà ẹ máa fi inú kanú ẹ má jà ìjà ò tó sí yín o ẹ má jà ẹ fara dàgbò tẹ bá ń rí lára ara yín ẹ má jà ẹ má gbéra yín lọ sí kóòtù ẹ parí ẹ lára ara yín ẹ tó bá jù nínú yín kó pẹ́ nìkejì ẹ bóyá Gani wọ́n lójú lọ lọ́jọ́ rí pé àbúrò ẹ bó ṣe Ìgbòho ìwọ ló jù lọ pé àbúrò ẹ ẹ tó bá ti jù kó pe àbúrò God bless you. fún ẹni tó bá fẹ́ ṣètò bóyá fẹ́ pe fóònù nọ́mbà dáàdì lẹ́ẹ̀kan sí pé bóyá ètò àdúrà àbẹ́tò fóònù nọ́mbà dáàdì lẹ́ẹ̀kan sí. zero seven zero. zero seven zero. three seven. three seven. two seven. two seven. eight three. eight three. two eight. two eight. ẹ pè lẹ́ẹ̀kan sí. zero seven zero. zero seven zero three seven three seven two seven two seven eight three eight three two eight two eight. ẹ ṣe gan